tó ti yẹ bẹ́ẹ̀ kí gbogbo ará àdúgbò mọ̀ gbèsè lọ́gbà lọ́gbà kó wọ́n kéde wá màá bẹ́ẹ̀ jíjẹ fún wà ní ẹ̀ màá bẹ́ẹ̀ jíjẹ fún ẹ̀ màá jẹ́ ẹ ayọ̀ ní ọmọ ọmọdé lọ́la o. ó ti parí gbogbo ẹ̀. iṣẹ́ báyìí. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. <laughs> ọlọ́run ṣé o ayọ̀ bàrà tí ń tí. mo ní kó wọ gáwọn wá tó wà pọ̀. Yes. Ẹ kó wọ̀ wá. Kó wọ̀ wá kó Ah, sí pẹ̀lú ẹlẹ́gbọ̀n Ah, Kó wọ̀ wá. Àwọn abẹ́rẹ́ ti jẹun. Jẹ́rí báyìí pé ìbẹ̀rù kì í ṣoríṣẹ́. Ah, ah, ah, Àti forí. Aṣọ wọ̀ ẹ wọn ò ní mọ́tò wọn ò lówó ó ti pin báyìí o. Gbogbo ibi tá a náwó sí àkókòrè wa àkókòrè wa lóde yìí àkókòrè lóde yìí mo ní pẹkisáré lọ́dọ̀ ìyá bùsùlá. ó ní sọ fún ẹ pé ìgbẹ́ ìgbẹ́ tó ń bọ̀ ń fẹ́ràn láti ṣe ìlú sí òun. tó bá ṣe ń lọ ìkóyà. Ah, ah. owó oh, lọ gbà lọ́dọ̀ ìyá bùsùlá. ẹ wo ra bí ọtí bí ọtí náà kọ́ ọ̀rọ̀ jẹ́ pé <laughs> náà kọ́ máa jẹ orí. padà padà padà padà fún owó tí ń bọ̀ kí ló ṣe kí ló wá ṣe nìyẹn èmi olówókú tó lé olówókú tó lé ni o kó lè pọ̀ yóò gbọ́ owó ti ń bọ̀ ẹ ṣe wá gbà láti wọ̀ yìí. ó ṣọ̀wọ́n mi ò mọ̀ rí ó ṣọ̀wọ́n mi ò mọ̀ rí ó má ṣọ̀wọ́n rẹ̀. balùwọ̀ sàkó kẹ́kọ̀ọ́. ènìyàn balùwọ̀ sàkó kẹ́kọ̀ọ́. àṣesílẹ̀ làbọ̀ bàbá o àṣesílẹ̀ ló gbọ́ rí àmọ́ máa ṣọ̀wọ́n rẹ̀. ènìyàn balùwọ̀ sàkó. àṣẹ sílẹ̀ baba, bàbá o àṣẹ sílẹ̀ ohun àbáṣe sílẹ̀ làmàdé òkúta tí yóò ṣe bí kan kò sí. dínà bọ́lọ́n ṣe sọ pé yóò rí lórí òun ẹ̀mọ́ rùdínà adì ọlọ́run ní gbogbo wa. sábàdà ẹ ti yanjú ẹ. ẹ ti bọ̀ láti ẹ ti bọ̀ láti rí. Ah! ọrọ̀ ọlà dúkìá àṣìkí àti bọ́lá ṣe. ìyá ayọ̀ bàbá ayọ̀ tá a bá ní aró dídùn fún a ọ̀rá dé egun ẹ rántí pé eléyìí sì tó wà lẹ́yìn yóò dìrùn yóò dìgbà fún yín. eré eré. Báyọ̀ Báyọ̀ Báyọ̀ ọlọ́run ó tẹ̀sí ní ìdúró fún ti gbámọ́ yín lọ́wọ́ ẹ̀sẹ̀ ṣubú Báyọ̀. àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ àti bàbá rẹ̀ yìí tó ah. kí ló dé gan. ara olúwa rẹ̀ ló tutù yín mọ́ mo máa ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní kí n lọ sí mòwe kí n lọ ra tapoli fi máa fi bo ni mi ò kúkú mọ̀ wípé gbogbo ọwọ́ iwájú iná tó jò bá dé yóò mọ̀ ọ̀rọ̀ yóò mọ̀ jò báyìí. ẹ má fọ̀rọ̀ lẹ́sọ̀ ẹ jẹ́ ká ọ̀rọ̀ là mọ̀ àyàbá ni ìsìnkàdé yìí mo fẹ́ kọ́ bá mi mójútó kémi náà lọ mójútó káwájú wa ṣiṣẹ́ papọ̀. torí ọmọ tí ó wúlò lọ́la fẹ́mi àti ẹni ológo ọmọ ni èyí e. díẹ̀ ni mo sì jẹ́rìí rẹ̀ pé ah ah ń pàṣẹ fọ́gà yìí torí pé láyé ìjọ́un àwọn èèyàn rò pé ọ̀lẹ ẹni tí ọ̀gbọ́n ẹni tí òsè kan ní kọ́ fọ́gá òun fọ́gá ti ń kọ́lé òun fọ́gá ti ń ra mọ́tò òun fọ́gá ti ń rán mọ́ nílé ìwé gíga bàǹkù bàǹkù wòmí àti kojú táwa yìí ẹ̀yin onífọ́gá ìgaralẹ́wà àgbà bẹ́ẹ̀. àbẹ bàbá tẹ dá wọn lò àwọn olú àwọn tó mọ̀kànmọ̀kàn àwọn máa ń pèsè fọgánẹ́sà lọ́lẹ̀. ẹ wo sábàdà gbogbo àwọn alákòwé tẹ̀ ń wò yẹn fún ọ̀nìtì fọgànẹ́sà lọ́wọ́ yìí àwa gan ti ń jẹ mọ̀lá ẹ ti jẹ wòlá inú ẹyin là ń jẹ àdókẹ́ ẹ sábàdà ọmọdé yìí tí mò ń wò yìí tí ẹ ti tẹ̀ẹ́nu ẹ ti béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa wípé ṣíṣe fọgànẹ́sà ẹ̀ sọ wò ṣe àbí kò wò ṣe. mọ̀tá oṣù kẹfà rí títí ń bá mi sọ mo ní kọ́ fọ́nṣọ̀ olóńgbò kọ́ fọ́nṣọ̀ kọ́ sóyìn olóńgbò kọ́ sóyìn dìjà iná olóńgbò kọ́ kọ́ tẹ́lọ̀ n bá wọn àfiyèmí wọn ní kankan náà mẹ́tẹ̀ẹ̀ta. ó ní fọ́gà yìí náà ni pọ́táyà dòtáyà pọ́táyà dòtáyà tó ń fẹ́ ṣe mìíràn ṣé yẹn ni mọ bọ̀lọ́dọ̀ mọ̀tá. <laughs> àbí fọgàlẹ́sà yìí lọ yóò dé. òun náà ti mọ̀ wípé iṣẹ́ fọgàlẹ́sà ẹ̀ ah, mo rò pé ó ti ń bá àwọn ọ̀rẹ́ kan rìn ó ti mọ̀ pé iṣẹ́ fọgàlẹ́sà yìí owó ti ń wà ń bẹ́ẹ̀ ń sẹ́yìn lọ. Ah, ah. Eh. ó sòrí rẹ̀. àmín bó ṣe wá wú ọ lọ́kàn yìí tó ló fẹ́ ṣe fọgánẹ́sà ìwọ náà rí nǹkan gbèsè ń bẹ̀ sábàdà ọ̀rọ̀ ẹgbẹ̀rún márùn-ún máa mú wa lọ́kàn ẹ má jò yẹ ọ. kò lákè. ìyókù náà ó ṣe kókó o. lákè kò ní ẹgbẹ̀rún márùn tí mo ní wọ́n kú wa lọ́tún la ń rẹ̀ wọ́n ọ bàbá wa dì pọ̀ rí o gẹ́gẹ́ bí mo ṣe ń tọ́ àwọn bàlá yín ti rẹ̀ ṣé tabako wa lọ́tùnla ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ni àbí náwó náwó náwó. dédé ó lè bẹ̀rẹ̀ ń sìn èkejì ẹ̀ náà ló wà lọ́ọ̀kan. ẹ ẹ ráìmì bambi. ó sọ rí rẹ èkejì ẹ̀ kó bójú tó dáadáa kó mọ̀ fi sẹ́wọ̀n ẹ dìde ẹ má lọ ṣiṣẹ́. ráìmì má ti lọ ayọ̀mídé. ayọ̀mídé ó yé mi ṣé wọ́n náà dákun ọkàn sí kínní ọmọ jẹ́jẹ́ jẹ́ ń gborí yìí má jẹ́ gbèrè tìjú. jáde máa sunkún mọ́. àmọ̀ pé ó rí mi ni.

àdá kò wúlò ẹ má pè mí irú ẹ̀ mọ́ o ìyàwó ilé ni mí adélébọ̀ ni mí ìyàwó ẹnìkan dẹ̀ ni mí kí ló dé. àmọ́ pé ṣé ojú ọ̀rọ̀ kókó yìí náà ojú ọ̀rọ̀ kókó yìí náà lọ àmọ́ pé. bàbá ẹ mi. àmọ́ pé. Eh, dádì ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ màmá bá yín rà orí dádì mi ni wọ́n rán mi níṣẹ́ ṣètùgbẹ́ tó bá jíṣẹ́ dádì mi tán màmá bá yín rà. ó kọ́ṣẹ́ fún wọn nìyẹn o. irú ọmọ mi mi kọ́ṣẹ́ fún wọn ẹbí lọ dádì bá jíṣẹ́ fún wọn dáadáa. kó gan ti tán. Ah, dádì kò lè tán torí mo ṣe ń bọ̀ nsìn mo ráwọ̀ èèyàn tó pọ̀ ń bẹ́ wọ́n dẹ̀ ti dá mi mọ̀ kó mo wá rajà lọ́wọ́ àwọn wọn wá ní kí n má gbẹ́ kékeré mi ara kókò tèmi náà. èyí á máa ṣe nǹkan o pọ̀nṣọ̀pọ̀nṣọ̀ kí láyé yìí ń dàgbọ̀n báyìí nìsín ìwọ̀n ìgbà tẹ́yìn náà rí ọmọkùnrin tó kó rùngbọ̀n hánú bíi boko haram ẹni kó máa lọ́ra kókó wá pẹ̀lú gbogbo rùngbọ̀n tó kó hánú yẹn. ní ìbá kan rùngbọ̀n di ojú ọlọ́run òbí àjẹyàn o kí ló wà lẹ́tọ̀ yìí àgbègbè ní oúnjẹ àgbègbè àá lọ́ra fúnra wa nì. ìwọ ra tèmi tó bá dọ̀la èmi ara dọ̀la. àìrọ ẹ̀yin ni kẹ́yìn lọ lé mi ṣe mọ̀ pé ẹ̀yin lẹ mú mọ̀ràn wa ẹ̀yin lẹ sọjẹsì pé ká lọ máa rà so tẹ̀yin bá lọ léyìn tó bá di lọ́la tó bá kan decide ọ̀dọ̀ tèmi èmi á lè sọ fún wọn gbàdúrà ní à dáàdì yín kọ́ àwọn náà wára kókó lánàá máa ní ààyè à ń pin síra wọn ni pé ẹ ráàyè. ìwọ náà ń kọṣẹ́ nìyẹn o ọ̀rẹ́ òdu àti wà dààmú pé ebi ebi tó fún bọ̀jọ́ ni tó lè gbà bọ́ dání rìn lórí títì nìyẹn o. ẹ ẹ ẹ ok ó ti ẹ̀ dábẹ́ mo ṣẹ̀fẹ́ ní kí lọ́ba yín mú nylon wá ni tó kún bọ yẹn lè máa ránṣẹ́. ẹ má ṣe tètè pẹ̀tẹ̀ sírì kí wọ́n kí kókó tó tán. bóyá ẹ wo ẹ ra kara sí kọ́pọ̀ o ẹ dẹ̀ má ronú òróró kéńgbé ní kẹ́ra kò burú ìwà àmọ́ pé yẹn wàá padà wá bíbá ìwà balẹ̀ ìwọ ń jèrè ọ̀rọ̀ lára ọkọ̀ tèmi tí ò bá kí n ṣe nǹkan tó dé tó ní kán á rí òun gan pàápàá olórí burúkú ilé mọ́ṣú ọdún ọkọ kẹrin tó ti máa bọ̀ nìyẹn wọ́n á ràn ẹ́ ń ṣẹ́kọ̀ọ́ lóògùn. Pẹ̀lẹ́ o. fẹ́ rí méje èmi kọ́ ló ń wò ni àbí kí n dìde dúró ó dá mi mọ̀. mo ní mo fẹ́ mo fẹ́rẹ̀ yìí náà ni ó tó bá máa tọjọ́ à èdè tí wọ́n fi ń gbọ́rọ̀. ẹ ẹ dáàdì níbi tí mo ti kọ́ ṣe wá rí ọ̀rẹ́ mi kan tí àjọ lọ sí primary school ó wá sọ yìí òun fẹ́ mú mi lọ sí ìlú èkó ẹ ẹ dáàdì mọ́mí mo wá fẹ́ jẹ́ kí ẹ ṣe àdúrà fún mi kí àlọ́ mi dà kí àbọ̀ mi náà kó kó sùn. ọ̀rẹ́ ẹ fẹ́ mú ẹ lọ sí èkó ọ̀rẹ́ ẹ mo wá fẹ́ kí n ṣàdúrà fún ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sá. ẹ kò burú lórí àlọ́ ẹ kò ní dáa fún. kò sábọ̀ àbí àbí ìṣàdúrà fábọ̀ náà ni. kò tiẹ̀ ní sábọ̀ náà kò ní sábọ̀. ṣé irú ìwọ ẹ̀ náà mú lọ sí èkó ojú ọ̀rẹ́ ẹ bọ́ kò ní làákàyè kò lè kò díẹ̀ gbóòórùn kò mọ̀ pé wọ́n yóò jámọ́ kankan ah oye tẹ́lẹ̀ ibi tẹ́ bá ti há sábẹ́ tírélà wọ́n wá sọ fún wa ah, ah, ṣé nítorí wọ́n fẹ́ da omi rú rè. dáàdi tó yẹ kẹ́ ṣàdúrà fún mi tún ṣe pé fún mi pé pé lẹ́jẹ́ fún mi. mọ̀ nígbà pípé òun ṣe. mọ̀ mọ̀ mi. kí ló ló dé mọ́mì mọ́mì ṣe kí ni wọ́n ti ṣàdúrà fún ẹ àṣẹ dẹ̀ ti gùn. àmọ́ mi àmọ́ mi. ti gùn ọ̀rẹ́ sí dọ́bù sí sí ní dọ́bù sí. torí ọ̀rọ̀ ta ìdá. Ah, ẹ ẹ wà gẹ́gẹ́ bí àdúrà tí mo ti ń ṣe fún ọmọ nínú ilé yóò bẹ́lẹ́dẹ̀ mu ẹlẹ́dàá ìyá rẹ̀ ẹlẹ́dàá bàbá rẹ̀ àtẹlẹ́dẹ̀ mi ṣáàbàdà olódòdẹ yóò jẹ́ orí bẹ́ẹ̀ wàá dàkún torí ọlọ́run jẹ́jẹ́ ni ó ṣe rántí ilé tó fi lẹ̀ wọ́n joyà adékòdèrè ní agbára ọlọ́run wọ́n ó kéko èkó ní kú ọ ó kẹrù ọ kẹrù wàlẹ́ lágbára ọlọ́run sórí. mo ṣàlejò náà mo gbogbo ọ̀nà jọ mo rí àpò mi àpò mẹ́ta àbọ̀ pọ́n mo ti wá síwádìí wọn lápò kan ni wọn wọ mọ́tò èkó wọn lẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún kan àbọ̀ yọ kan àbọ̀ nu mẹ́ta àbọ̀ tó kù ọ̀ wá tọ́jú rẹ tó bá ṣe pé gàárì ni ra gàárì kọ́ ra kúlíkúlí kò fi mú bó sì ṣe búrẹ́dì àtẹ̀wà náà ni wọ́n ní ń pè ní sọkúdalẹ́ máa mú mi tọ́ bó bá sì wá rí ẹ̀bà tó tutù tọ́ rẹ wà tó gbóná ayọ̀mídé ó dùn pọ̀ oúnjẹ ni lágbára ọlọ́run kò ní burú fún gbà ó dà fún mo wá pè ọ́ ayọ̀mídé yọ̀ mẹ́ni kò ìjí ọ̀yẹ́ dùn àròkùn. adò ti tó. ìjí ọ̀yẹ́ dùn àròsà ìjí ọ̀yẹ́ dùn àrò gbogbo lé gbẹ́rún lọ́rùn. dájú ó ti tẹ máa sunkún àdó àníkẹ́ fi máa ràn mí lọ́wọ́ pẹ̀lú èkó tí mo lọ yìí kémi náà rí ṣe níbẹ̀ ìpadàbọ̀ wá mi wá sínú ìlú yìí dádì kó jẹ́ ayọ̀ àti ìdùnnú fún yín dádì tí a máa fa dárò mi lọ́wọ́ kí n ṣoríire nínú èkó lẹ́wọ̀n. ẹ̀gbọ́n mi ayọ̀mídé tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ni ètò nítorí ọlọ́run ṣe ayọ̀mídé tẹ̀ ń wòye ọmọ gidi ni ọmọ dáadáa ni ó níwà tútù lọ́wọ́ kò sí wà lágàbàgebè kankan lọ́wọ́ ẹ̀ ṣe ń get point mi sí bẹ́ẹ̀ dẹ̀ kẹrin ó ní ọpọlọ tó bá sọ pé èèyàn ní ọpọlọ tó fi ń kàwé láti bọ̀ tá a ti wà ní primary school àtijọ́ ń bọ̀ Ayọ̀mídé mọ jagbajàgba nù ìwé but the only problem tó ní for now is that kò sí agbára láti fọ́ dànù débi kò síṣẹ́ gan ṣe get so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi assist ẹ so mo dẹ̀ believe pé tóun náà bá ń ṣiṣẹ́ tó bá ń rí change change á lè fọ́ dànù so ẹ jọ̀ọ́ ẹ bá mi assist ẹ. anyway fẹ́mi gẹ́gẹ́ bí wọn náà ń ṣe mọ̀ kò sí fẹ́kánsì níbi iṣẹ́ mi ń sìn and wọn náà rí lọ́tọ̀ lóṣù táwọn èèyàn máa ń pè mí fún space tí ò sí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe ròyìn pé ọ̀rẹ́ ẹ̀ ni at least wà dáadáa tó ń wù wá kọ́ nítorí tí mo gbọ́ lẹ́nu ẹ̀ ọlọ́àjẹ́ kó sún náà débi wá bóyá tí n bá sọ fáwọn ọ̀rẹ́ mi ní ìbòròṣà wọn lè bá mi rí ibì kan láti fix ẹ̀ sí so but for now side kò sí space ní ọ́fíìsì mi for now so that just that then uh, mo lọ sí kitchen bóyá lọ wò kán bẹ̀ tẹ́lẹ̀ at least ẹni láti fẹ́ sọ̀rọ̀ so nǹkan lọ fi sínú. ẹ ṣe gan dájú ọmọ sí náírà láàánú ẹ ṣe gan sá mọ́mí ẹ ṣe gan mọ́. ọmọ dáadáa ni o ẹ ṣe dáadáa pẹ́ fún mi. mọ́tò ẹ ṣe mọ́tò ẹ lọ tí kẹrẹ mi. ò ń béèrè lọ́wọ́ mi ṣé o mọ̀ pé ó ní ìsọlẹ́nu èèyàn ni wọ́n ọmọkùnrin kí ló dé ṣé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jọ ṣe mítìnyí tẹ̀ ti pátẹ̀ ti kún lọ́sẹ̀ wọn máa béèrè àwọn question kan tí ò ní mínì lọ́wọ́ mi ìwọ ọmọkùnrin ṣọ́ ara ẹ rọra ṣe jẹ́ kí n advice ẹ rọra ṣe rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore. kẹ́ ẹ mọ̀ tiẹ̀ lé fóònù rẹ àbí kẹ́ ẹ tiẹ̀ lọ yóò bá ayọ̀mídé ń bó lọ sọ̀kalẹ̀ ẹ̀wù rẹ ti gan ẹ wá ń tọ́ ẹ̀yìn àtìyàwó yín ẹ wá ń tọ́ ẹ̀yọ̀ kan bí ẹni pé ẹni mẹ́ẹ̀ẹ́dógún ẹ bukú o. bàbá ṣé ọ̀rọ̀ tó ló wà èébú ló wà bíbú. kì í ṣe èébú ìmọ̀ràn ni. mo rọ ayọ̀mídé gan ti fẹ́ lékè kà lọ́dọ̀ ẹ̀ kí ló dé kí lè ló dé ìwọ ló bí mi tó bá lọ èkó tí ń béèrè ẹ̀ àlọ́bí máa máa bú mi ká a máa fi bú ká mi mọ́lé. ẹni mo ti lanu lẹ́yìn wò lè parí. odidi ọmọ sẹ́yìn ọmọ pọ́ ọmọ tẹ̀yìn bá bí èmi ṣàbàdà mo bí ni. àìkàwé ló ń dẹ̀ láàmú tó bá kàwé díẹ̀ táwa ti ẹ̀ka iná ni ó yẹ kó lè yẹ pé ọmọ ọlọ́mọ oúnjẹ ọmọ ẹ̀ ọmọ bọ̀dá ẹ̀ ọmọ ẹ̀kọ́ ìwọ̀n balẹ̀ yọ̀ ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ ó fẹ́ fi ṣògo owó ni àbí kí ni àtẹnumọ́ tiẹ̀ gan nínú gbogbo rẹ̀ ọmọ wa nìyẹn ọmọ wa nìyẹn máa jẹ pé bí ká máa rá bọ́ọ̀lù ọjà ni ọmọ ọmọ gidi lọ fi wọ́n fi ranù sílẹ̀ wọ́n á dé òun bá mi sọ pé tó bá wà bá mi sọ má kà mí wọ́n lè bá mi sọ lọ́rọ̀ báyìí mọ́. ọmọ yóò yé ọmọ àtúnyè stamba yìí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n jẹ́ jagbọ́ta bẹ́ẹ̀ wọ́n jẹ́ jagbọ́ta. èyí kò ti mú àlẹ́ nu ẹ̀ lórí o wọ́n lọ bá lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ jọ máa gbé ibo ọmọ tó wà. pé tí ọmọdé yóò bá ta sí òkúrò kó fi kó máa ṣe lọ́dọ̀. Hmm? sórí ọlọ́run ní ká dúpẹ́ fún at least àtúbọ̀rẹ̀ wa bọ̀ sí òtítọ́jọ́ mẹ́ta mi dẹ̀ lè rí nǹkan tí ò dáa kí ni kò yálé ọ̀dọ̀ ẹ̀ bóyá náà mo fi ronú sáàsùn gbà nítorí ọmọ yẹn gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ jẹ́bi ilé mi náà mo fi pè é lómi lọ́dún kó ọ náà jẹ́ mi ní ìwé lágbọ́ náà o dẹ̀ ní kábàámọ̀ pọ̀ mọ́ ọmọ lọ́dọ̀ èmi náà ní kábàámọ̀ pọ̀ mọ́ lọ látọ̀dọ̀ mi sọ́dọ̀ ẹ̀. o gbọ́dọ̀ káàsó látàrọ̀ o fi kókó gbẹ̀yìn etí ẹ̀ owó mi etí ẹ̀ tó bá dàn ọmọ dáadáa tó ń ṣe bínú nìkan kọ̀ tí mi lọ́wọ́ má dé kó dé re o ayọ̀mídé jọ má jẹ́ kó dàn kó a lọ bọ̀rẹ̀ wá jẹ́ o kó ṣe jẹ́jẹ́ o gẹ́gẹ́ bí ìwé tí mo pa fún ẹ láti bẹ̀rẹ̀ wọ́n báyọ̀ wá sẹ́nu ọ̀kún báyọ̀ ṣe o ìbáyẹn lọ o. ẹ ẹ fíṣẹ́ ò bá pẹ́ nínú kó pẹ́sẹ́. lọ́gbẹ́wẹ̀ lọ́gbẹ́wẹ̀ àti ẹ̀ṣẹ́ lọ́sọ̀. àwọn ọmọdé wa náà wọ́n ti rán láàrin ọ̀sẹ̀ tó ọmọ ọkọ ilé àtọ̀rẹ́ mélòó ni wà tó ní dàbọ̀ lásán mo jẹ́rìí ẹ̀. ṣé nǹkan tẹ̀ ń béèrè lọ́wọ́ mi ni wọn ò bí mi dá tó bẹ́ẹ̀ oúnjẹ mi mo fi ṣeré ọ̀rẹ́ mọ̀ ẹ̀ lábùjì náà wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀lẹ́ sọ fún wa láíláí wo ohun tí ò ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ wa mọ́ lónìí mo bá yẹn ẹ má sọ̀rọ̀ wa lọ wọn ò lè jẹ́wọ́ ẹ má sọ̀rọ̀ wa lọ. ọwọ́ obìnrin ló ti wá o tó bá dẹ̀ padà wálé níjọ́ kejì ọwọ́ obìnrin náà láti bá ó yẹ kó ti yẹ wá a ah, má bínú o mo tọrọ ọmọ tàbí sọkúsọ ló bá ń lọ lórí mi. ó ní mo bá wọn sọ látàárọ̀ mo ti jẹ́ kó yé wọn pé ọmọ yẹn ọmọ dáadáa ni wọ́n bí nílé rẹ̀ ó tún wá tún ara ẹ̀ bí. Hmm? ayọ̀ mi lè ọjọ́ wo gọ̀gọ̀ ló fẹ́ já rẹ̀ gbogbo bí mo ṣe ń kọ́ ẹ bí mo ṣe ń kọ́ ẹ o ò gba ẹ̀kọ́ rárá o ò já rárá ọkọ ẹgbẹ́ adúrú nǹkan ńlá bàǹtàbàǹtà ó wá gbèlú ẹ láyà nínú ilé ó dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ kí ló dé tó o lè dúró kí n dé kó tó ṣe nǹkan tó ṣe kó yẹ kó bá rú nǹkan báyẹn náà nígbà tó kọ wá sọ pé ẹgbẹ́ ẹ òun fẹ́ kọ́ ọmọ kan kó máa wá gbé lọ́dọ̀ yín ó tún wá bí ẹ pé ṣé o fẹ́ ṣé o nífẹ̀ẹ́ tàbí o nífẹ̀ẹ́ o ní pé kó go ahead pé gbogbo nǹkan tọkọ ẹ bá ti fẹ́ òun ló máa bá a fẹ́ òun ló bá a fẹ́ tọ́rùn sì tó di wàhálà tẹ̀ lọ́rùn yìí. ọ̀rẹ́ mi mo mọ̀ pa ìsílẹ̀ ẹ̀ tí bá tó wà lè má fi lù ẹ́ kí n tó ṣe wò ọ̀rẹ́ mi mo ti gbà tán tó dògùn mo ti sún mi. kò ṣe ń sọ ká ní mo wà ní kí ló dé tó lè dúró dé mi nìkan tí mò ń sọ ẹ wá sáré máa bẹ́ sí nǹkan bí ẹni pé òun ń pẹ́ nǹkan tó mọ̀ nípa ẹ̀ ṣé mi náà kọ́ ni mò ń kọ́ ẹ bó ṣe máa ṣe ni bó ṣe máa lu rẹ nínú ilé ọkọ ẹ̀mí kọ́ ni mò ń kọ́ ẹ ni ó wá dálẹ̀ tán nídìí ó wá sọ pé kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe mú ọ̀rẹ́ mi ó ní láti múra sí ọ̀rọ̀ ọmọ Ayọ̀mídé yìí ṣé ò ní kó ti dorogún pẹ̀lú ẹ̀ nínú ilé yìí tóun àtọkọ tọjọ ń wọlé tọjọ ń jáde ìwọ tó jẹyàwó gan ọkọ ẹ ń mú ẹ jáde mọ́ ó máa fi ẹlẹ sílé Ayọ̀mídé ló máa mú kiri Ayọ̀mídé ló máa pè kiri nínú ilé ó fẹ́ lè máa lọ sùn tí Ayọ̀mídé nínú bẹ́ẹ̀dúmẹ̀ gan kó fìwọ́ sílẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n tẹ́sí sọ fẹ́ ṣó fẹ́ gbọ́ ṣó wá mọ eléyìí tó máa burú jù ń bẹ̀ òun ni pé tó bá di ọjọ́ kan Ayọ̀mídé ó máa lọ mú àǹtí ẹ̀ kan nínú fámìlì wọn ó máa fẹ́ ní ọkọ ẹ̀. sípa Ayọ̀mídé lè fún àǹtí ẹ̀ lọ́kọ. àjọ kí ni nǹkan tẹ́jà rẹ̀ lè ṣe láyè kí ni nǹkan tá a lè ṣe àwọn èèyàn kí là á lè ṣe àwọn èèyàn ló burú jù ní gbogbo nǹkan tó dùn dáadé ayé ọ̀yàn ló burú jù. ọpẹ́ ló lè máa gbà tó lè tó ní jẹ́ kó wá púpẹ́ nílé àwọn màmá kò dé ìta. èmi ò kúkú ní fi ẹ́ sílẹ̀ mi ò ní dáadọ́ rà rẹ̀ nítorí pé ìwọ náà kì í ṣèyàn bẹ́ẹ̀ èèyàn dáadáa ní ẹsẹ̀ mi tó máa ṣàmà tó ẹ sọ́nà ní gbogbo torí mi ò ní jẹ́ kí nǹkan kúkú ṣẹlẹ̀ sí ẹ ṣé orí oore tèmi dẹ̀ ṣe mo nìkan lóun máa kúkú sọmílẹ̀ sọ̀rí mi torí kó lè dà fún ni mò ń bá kiri ní gbogbo gbà sórí ayọ̀mídé a máa victimize ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ a máa jẹ́ kí inú ilé ìkó gbóná mọ́ a máa fi mí ràn nínú ilé débi wípé a máa ní lára nínú ilé débi wípé wọn ò ní kó tó máa fi kó ẹ̀rẹ̀ dá. ọ̀rẹ́ mi ìlú èmi ṣe láìkì pàtí báyìí wo bẹ́ẹ̀ wà á lé mi mọ̀ pé gbogbo nǹkan ká máa ṣe kò ṣàdàpọ̀ ẹ̀dà ìrọ̀lẹ́ ọ̀rẹ́ àkọ́kọ́ mọ owó tó bá gbà báyìí òbí ẹ̀ ti kú. èmi rẹ lọ. ẹyin wàyó ìyàwó mi wàyó. sábà wàá ṣe wọn. nígbà tí irú ilé wa ń káwọ́ mọ́lé tó ń gbowó kan wá tó di pé owó àpò iṣẹ́ tó ń kọ́kọ́ ṣe ẹ jẹ́ pé a mọ̀ pé kò lè ṣoríire àbí ilé ìkọ́ni ilé ìta ti lọ ìkọ́ni ilé ìta ti mọ̀ pé kò lè láyé tó wọ́n fi kú kò lè ṣoríire. ẹ̀yin kọ́ lè dàdẹ̀ dà ọlọ́run lọ dà ọmọ ìyá ròyìn àgbẹ̀. ẹ gbọ́rọ̀ jọ ẹ gbọ́rọ̀ à ń kó one hundred thousand wá pé owó owó olè owó ẹ̀jẹ̀ tẹ̀ ń kó kiri wàá ṣẹ̀wọ̀n o. dáàdi irọ́ mi mi mi mi jalè. ẹ ẹ wò ó ṣe àjọmọ̀ lè tọ̀rọ̀. tọrọ jẹ́rẹ́ bọ́kọ̀ mi ẹ mọ̀ pé mo respect bí òògùn ní rí mi láéláé àsìkò ìtẹ́lẹ̀ wa bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ ń ran kankan mọ́ ẹ̀ ń ran kankan alára alára òru ẹ ló kó àìsàn ó àìwò wọ́n bá yín sọ́ọ̀sì yẹn ẹ̀ ń lè ṣan ṣé iṣẹ́ kí Láyọ̀mídé ti ṣe níṣe tó lọ yìí tó fi rí hundred thousand yọ nínú owó oṣù ẹ̀ tó fẹ́ fi tọrọ fún yàn tó bá yọ hundred thousand omi ìkówó ṣìkú lẹ́yìn ẹ̀ ẹ̀ ẹ̀ jẹ́ kí n sọ fún yín èmi ò ní orúnkún ẹjọ́ o mi ò dẹ̀ ní ojú ẹkún mi ò dẹ̀ lójú àìsàn èmi ò lè bá yín gba owó tá a máa sùn lálẹ́ ńsìn tí èèyàn kan máa kan wíńdò kókókó òkú tó lówó yìí bá mi gbórí mi o èmi ò ṣe o. tó bá di jọ́ mi ẹ̀ ẹ má sì rú ẹ lọ wà mọ́ nítorí mi ò rò pé rò pé dé ń pa wá bàtì wà. mọ́mọ́ mi mọ́ mi mi mi mi mi ìṣògùn owó mi ìṣògùn owó owó jáde owó jáde mo ṣe ni. gbẹgbẹgbẹ gbọdúgbọ ẹnu ẹ sàn tó bá jẹ́ pólè ló ń jà lọ́jà wọ́n ń bẹ̀ torí tọ́wọ́ ọ̀jọ̀ wa bá tẹ̀ wọ́n á fi ẹjọ́ fin tó bá dẹ̀ jẹ́ pé lọ tẹ́ǹbì ni má gbé ya bíbá yìí o mo fọlọ́mọ ọba bẹ́ẹ̀ o. ayọ̀mídé.

ọmọ tí ẹ lo èkó tá ẹ lo èkó ó rí hundred thousand yọ sẹgbẹ mo ṣọ́ọ̀pù àti fún yín ti yín bẹ̀ ah, ah. ọmọ yín ò gbàgbà fọ̀ ó ń kaṣọ wálé ẹ rójú olè ẹ mú. ilé yóò dá o. ìbọn ìbọn náà máa fi wọn ẹ̀wọ̀n fún yín ibi tó bá ta sí báyìí Burkina Faso lọ́tà ẹ̀ ti máa lọ land. ó láwọn tó ti ẹ̀ ń ṣe fake one náírà ló ń bá jíjẹ́ tẹ̀ tó bá mo ń béèrè kílọ̀wé láti jẹ́ta ẹ̀dá mi lò nípa ọ̀rọ̀ Ayọ̀mídé Ayọ̀mídé tẹ̀ bẹ̀rẹ̀ sálárì ẹ̀ with twenty five thousand nínú ilé yìí kò ló three months ẹ̀ ń increase ẹ̀ sí hundred thousand naira now mo fẹ́ lọ àwọn parents, ẹ̀ ẹ̀ fún three fifty ẹni kó fún yẹn ní two hundred bàbá ẹ̀ one fifty owó kí for what ṣé ẹ ya ni ẹ fi máa yọ lọ sáré ẹ díẹ̀ díẹ̀ àbí. Ah. tún mi ṣe bàbá ẹ sọ problem nípa ọ̀rọ̀ ayọ̀mídé bí sọ ìṣòro ẹ fún mi nípa ọ̀rọ̀ ayọ̀mídé nínú ilé yìí tó mi ṣe ok jẹ́ kí n bèrè nìkan lọ́wọ́ ìdá àbúrò bá mi ṣiṣẹ́ for just six months Oko kó eight point five billion naira ó kó jẹ yẹn sunday muta mo lè fàṣẹ o ó tún mú ọmọ ẹ̀gbọ́n ẹ̀ wá fẹ́mi ọmọ àbúrò adìyẹ ìyẹn náà délé iṣẹ́ yìí sọmọye wàhálà dààmú sọmọ ìgbésẹ̀ tó kọ mi sí ẹ oríṣiríṣi ọ̀tọ̀ ẹ̀rọ mi nílé tẹ ilé yìí kò sí ìjùlọ three or four ẹ̀rọ ọ̀tọ̀ fine sọmọ yẹ progress sọmọ yẹ ìdùnnú àti ayọ̀ tí ayọ̀ mi dẹ̀ ti mú wọ family àti iléeṣẹ́ tí mo ní now ṣé tí ọmọ bá ṣe ohun tó dáa ṣé kò yẹ kéèyàn ṣe nǹkan òwúrí fún mi ò. ọkàn mi ò. bẹ́ẹ̀ okay for the last time one owó tí àgbẹ̀ fún ọ̀pẹ̀rẹ̀ mi ò yá o mo fún mi. o ya o lọ lára rẹ. láti èmi lọ tó mi ṣe ní àti èmi lọ tó mi ṣe má tún ẹ bà that's anything láàrin ìgbà tẹ̀lé rẹ. sínú ilé hmm. wàhálà máa wà. Ah. ọ̀sẹ̀ òdòdó. ìwọ máa ìwọ alẹ́ máa ń pọ̀ tó wàhálà wò lọ bí ẹ máa fi wá díẹ̀ ó gbọ́dọ̀ jẹ kó mu bí ó jẹ kó mu wàhálà dé. bẹ́ẹ̀ni bá ara ní tiẹ̀ ń bọ̀ tó ní fẹ́ẹ́ kí lọ́wọ́ wà ní wọ́n lọ́wọ́ ti gbá bẹ́ẹ̀. o ṣe ní àwọn bàbá àdúgbò lọ́wọ́ ìyàwó ẹ̀ ọ̀nà mi pọ̀ gbọ́ akọ̀ mi pọ̀ rẹ̀. òkè òjẹ́ ìjọ lọ́nà má sáré púpọ̀. má wọrí. gbẹ̀ngà ọ̀rọ̀ bàtà bàtà kan tí mo fẹ́ bẹ sọ́dọ̀ ẹ̀ sáré escape mind mi. mo ti bẹ sọ ọ̀rọ̀ àsokùn mi. ọ̀pọ̀ tá a bá yẹra lọ́rọ̀ lọ́rọ̀ mi ti bá yẹra sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa ń dà ẹni ẹ̀gbọ́n kí ìyàwó tó rí nípa ọ̀rọ̀ ìyàwó ẹ̀ pè mí ó sọ fún mi nípa tó ṣẹlẹ̀ ní nílé ẹ̀ nípa ọ̀rọ̀ àyèmọ̀dé àná àwòrán pé ní ọlọ́run jẹ́ kí n dálé onílé rú ìfá tó ti yẹ kí n sọ fún ọgbọ́n àyẹ̀tó jókòó ti wà ní mo dẹ̀ ní láti bẹ̀ ẹ̀sọ́ tó yẹ lóde kí n pẹ́ padà kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn nínú ilé ẹ̀ nípa ọmọ àyèmọ̀dé tó wà lọ́dọ̀ yìí. sori ọlásùnmọ ọlákùnjẹ wa mo ti ní ẹnìbọdì wa tí bá tún fi ẹjọ́ ìsùn mi ò ní dá anybody lóhùn but ìwọ báyìí mi lè ṣe dọ́dọ̀ mi àtọ̀dọ̀ ìwọ ló mọ̀ mo ṣe dọ́dọ̀ mi sórí tún mi ṣe kàn yá láti ju èèyàn mi aláyè mi orin ni tún mi ṣe tí tún mi ṣe bá orin ni ayọ̀ mi dé òsì náà lẹ́yìn tó ṣe máa bá jà ok sọ́kàn nígbà tí àbúrò tó mi ṣe tó kọ́kọ́ ṣe bí èmi kó tó gbogbo fún tẹ̀sí mánéjà ṣùgbọ́n tí kò tó kò ṣẹ̀ṣẹ̀ rẹ̀ gbàyàn bọ̀bọ̀ kó almost eight point five million jẹ iléeṣẹ́ mi bẹ́ẹ̀ ni o èyí tá a lè ṣíwá mẹ́ o ó tún yá oníbí ayọ̀ mọ̀ ṣe ni ó tún lọ mú ọmọ ẹ̀gbọ́n ẹ̀ wá ìyẹn náà ṣọmọ ìwádà tó dá sí nínú àbúrò rántí mọ́. mo rántí mo ti rántí báyìí. mo rántí àbí wàá sọ fún mi ṣé àyọ̀mídé tó wá dé ọ̀dọ̀ mi tó wọlé iṣẹ́ mi tó wọlé mi láàrin just two weeks gbogbo nǹkan tó ti lọ tó ti lọ tó dẹ̀ parapọ̀ sí tí ilé mi ń dùn tó láìrin tí iléeṣẹ́ náà ń dùn tó láìrin ẹ ọ̀rẹ́ pásítà tó wá sọ̀rọ̀ mi lọ́tọ̀ ọ̀sọ̀ lọ́fíìsì já o ní kí n fi àṣírí mi hàn ẹ́ bí ẹni pé mo fò di ìrìn gún ọṣẹ síbi kan tí o bá kí ṣe ọ̀tọ̀ jọ́ rẹ̀ tó rárá mi gbẹ̀ngà ò láìkì aṣáájú káàkiri àwọn ará ta ti sọ oríṣiríṣi kí àyè gbẹ̀ngà ò láàrin oṣù méjì o ó ra mọ́tò forty five sí company o ó ra kìnnìkan fúyàwó ẹ o ó ra bẹ́sí bí o ó ṣe gbá sọ̀hún. àwọn èèyàn sọ ọ́ dandan. bẹ́ẹ̀ tẹ̀lé àtìgbà tọmọdé ìdíje lórí méjì wọ́n pèsè ayé mi àti túnmí ṣe wá sọ ẹ̀ṣẹ̀ tí ọmọ yẹn ṣẹ̀ túnmí ṣe. kò tẹ̀sẹ̀ tó máa rí tó máa bí ẹ̀ tí ò ní tẹ̀bà tí. fine torí pé ọmọ yẹn mo increase salary rẹ̀ from five thousand to hundred thousand torí pé tọmọ yẹn bá rẹ lọ kí àwọn parents yẹ mo rẹ̀ rí pé àwọn parents yẹn tó tọ́ wọ́n ti dàgbà wọ́n ti dàgbà máa ń fọlọ́kẹ́ fún mọ́mí ẹni yẹ báyìí o fúláì ẹni yẹ báyìí ṣé ìjẹ́mi mọ̀ bí àdúrà ní èmi fúnra mi nìkan mi fi ń dùn ló fi ń dọ́. bóyá ló ràn wọ́n náà. yes. sọlá hmm. yóò bìnrin. àmọ́ gbẹ̀ngà ní sùn gbẹ̀ngà ọmọ yìí pé ní ojú tí àwọn ọkùnrin máa fi wọ̀ rẹ̀ ó yàtọ̀ sójú táwọn obìnrin máa fi wọ̀ yínsìn bó ti ṣàlàyé fún mi ó yé mi ju bí tó ṣàlàyé dé lọ kò sẹ́ni bọ́dù tó máa rí ní tó pè ẹ́ tí ò ní tẹ́ bàtì àmọ́ ìyàwó ẹ̀ fojú bẹ́ẹ̀ wo àmọ́ mo fọlọ́ bàbá alátìsẹ́ ló máa má ti sáré o ṣe bí ọkùnrin kì í ṣe lè tó máa délé tó máa gbé ìwà yẹn tó máa jẹ́ kí awé wa mọ̀ pé bí a mọ̀ sọ̀rọ̀ kan fún yẹn. alásọ̀rọ̀ mo fẹ́ kó promise mi. mo promise ẹ àwọn olùṣẹlẹ̀ promise ọ̀kẹ́ mo bá tiẹ̀ sọ pé náà bóyá fà tó láti sọ yìí kókó ṣẹlẹ̀ sórí ayọ̀gbẹ́dẹ́ ò lè kú òlé tó tó mi ṣe tó mi ṣe náà ò lè kú òlé tó bá yá mọ̀ pé tó mi ṣe àwọn àṣà ọlọ́jọ́ kó tètè ọ̀dà ìka ó jẹ́rìí ẹ̀ ní wàhálà díẹ̀díẹ̀ lọ́nà ọ̀nà wa yóò dáa ọ̀rọ̀ pati. àpàtì ìdámẹ́rò pé máa lè lọ pẹ̀lú pati. ó máa lo eléyìí kó ọ̀tún bá sọ pé o gbọ́dọ̀ wá àjọba lọ ní àjọba lọ ní. ó ti jẹ́ ọjọ́ mẹ́ta tí mo ti ń wá bí mo ṣe fẹ́ rí mi ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lé mi ó ti pẹ́ tí mo ti ń lò tẹ̀ náà àmọ́ ṣe wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò fẹ́ yé mi mọ́ wípé ká kàn dídé jókòó kájọ máa ṣeré kájọ máa sọ̀rọ̀ all of a sudden màá kọ́ dídé rí i pé ó dákẹ́ kò ní sọ̀rọ̀ tí bá ń ṣe láti mú pé àbí kí n bá ṣeré màá rí pé ó ti sọnù ayọ̀ mi ayọ̀ mi ah tó bá fi máa come back báyìí àyà mi máa já because with shock ni tí bá ń ṣàlàyé sọ pé kí ló ń ṣí ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn nísìnyí tí mo kàn máa rí ni pé a kò máa sunkún ah! ìyẹn ló tẹ̀ wá ń bà mí lẹ́rù lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbé kí ló ń ṣẹlẹ̀ tí bá ń bí ń gbé kí ló dé má ṣe báyìí fún mi ó máa kọ̀ dìde ó lè bínú for like two three days mo lè máa pè kó má pick call ẹ̀. pínpín mo ṣọ́ pé kò sí nǹkan kan tó ṣe fún ọkùnrin ayọ̀mídé tó fẹ́ rí àtúntò báyìí fẹ́. Ah, ah. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo jọ ọmọ kékeré ni ṣé tí mo bá ṣe ayọ̀ mi ṣé mi ò ní mọ̀ ni. torí mo rò pé tó bá nídìí obìnrin kan kì í jẹ́ kí wọ́n lù torí tó bá ṣẹ̀wọ̀n wọn ò lè kọ́kọ́ dédé máa fún ẹ ní attitude báyìí àbí kí ló fíìl dẹ̀. ṣe é nǹkan tí ẹ̀yin méjèèjì tẹ́ ń gbàdé dá kí abọ̀ mi náà kó kó sùn wọn. ọ̀rẹ́ ẹ fẹ́ mú ẹ lọ sí ọ̀rẹ́ ẹ wàá fẹ́ kí n ṣàdúrà fún ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ẹ kò burú lórí àlọ́ ẹ kò ní dáa fún un. Ah! ṣé irú ìwọ iná mú lọ sẹ́kọ̀ọ́ ojú ọ̀rẹ́ ẹ bọ́ kò ní làákàyè kò lè kò díẹ̀ gbọ́rùn kò mọ̀ pé ìwọ yóò jámọ́ gangan. ah oye ah! tẹ́lẹ̀ ibi bá ti há sábẹ́ ọ̀rọ̀ wa sọ fún wa. Ah, ah, ah. ṣé ètò tó wá fẹ́ da omi rú rè. dáàdi tó yẹ kẹ́ ṣàdúrà fún mi tún ṣépè fún mi ṣépè pé lẹ́kẹ́ fún mi. mọ mọ mi. kí náà ló dé mọ́mì mọ́mì ṣe kí ni wọ́n ti ṣàdúrà fún ẹ àṣẹ́dẹ̀ ti gùn. ayọ̀ nǹkan tó tó báyìí ṣe ẹ kò dé mú mọ́ra iná tó tó yìí jó ẹ lábẹ́ aṣọ kò dé ẹ ò sọ fẹ́nibọ́dì kí ló ṣẹlẹ̀. gbogbo aṣọ kọ́là sá lọ́rùn ìdẹ́wà máa wo mo ṣe ìwádìí bí ṣe ìyá yìí àti bàbá ẹ̀ ló bí mi tí wọ́n da ẹ̀jẹ̀ lé mi lórí mo rí pé mi kì í ṣọmọ àlè àwọn náà náà bí mi. ok nǹkan tó ṣẹlẹ̀ ṣorí nǹkan tó mẹ́rin sọ̀rọ̀ yìí ni pé ṣorí àwọn pẹ́rẹ́ǹtì wa wọ́n máa heart strange ń gbà mí àwọn ló mọ ohun tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ bọ́tà wa ni kò ní yé kìnìún ṣe pé ohun tó ń ṣe yẹn bóyá wọ́n ń ṣe láti fọ́ wa dáhùn bẹ́ẹ̀tì ìfẹ́ tán ní sí wa náà ni so mo believe pé nǹkan tí mọ́mí àti dáàdì náà ń ṣe yẹn ń sìn ó máa ní reason behind it jọ́n torí ọlọ́run ìfẹ́ kó fún rẹ ní problem lọ títí and pàápàá jùlọ gbogbo nǹkan tó ń ṣe yìí ń sìn ó lè jẹ́ torí ọjọ́ ọ̀la àwọ̀ fún ara rẹ lọ́ and nobody knows fẹ́ kó calm down mo fẹ́ kó kó wé everything kó wé àṣà ìgbà tí ẹ jẹ́ kó fún ẹ problem rárá ọdún òun mo fi kó easy mo wá try to put more effort wá try láti dùn wá sí ìgbìyànjú náà nípa kó gbìyànjú ṣùgbọ́n Fọlúkẹ́ ọwọ́ ẹ̀ ní. ています。 ṣe ní tẹ̀mí sọ fún sún mi ṣe tí o bá lé ewúrẹ́ títí títí títí tó bá lé ewúrẹ́ ẹ̀kan ògiri tí n bá dẹ̀ kàn kiri tó bá ya kó má dé pé ti bá jí padà tán ẹ̀ níwà ọkùnrin ò dáa o ọkùnrin ṣe gbá o ọkùnrin ṣàwo o torí ẹ̀bẹ̀ tó bẹ̀ mí kọ́ ló yẹ kó bẹ̀ ẹ́ sì yín tó tó mi ṣe ló yẹ kó tó mi ṣe ló yẹ kó sì yẹn bẹ́ tó mi ṣe kó má sọ ilé tó ń dùn tó lárinrin kó má sọ ilé ìbànújẹ́ kó lè bá kó lè bá sọ̀rọ̀ níbi tó yẹ kó ti gbọ́. ẹ má bínú ṣe ti gbọ́ láìkí bó ṣe máa ṣe èmi ò èmi ò láìkí kí èèyàn kó máa sọ̀rọ̀ sí ọkọ kí ló dé o ti ròdù jù sọ ọkùnkùn gánà. sọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó sọ. gbogbogbogbogbogbo ọkùnkùn gánà tó ti travel láti ẹ̀ wíìkì àpò ló ti travel lọ́yìnbó tó ti ṣe wàhálà lọ torí tiẹ̀ náà ṣe ṣe kẹ́bí lè jẹ́ kára lè jẹ́ kí gbogbo ti sọ̀rọ̀ burúkú sọ èmi ò láìkẹ́ ọ èmi ò láìkẹ́ ọmọ rúdù sọ́kọ ẹ̀ èmi ò láìkẹ́ ọ èmi ò láìkẹ́ ọ. Ah, ọ̀rẹ́ mi aláàbò ti rá. gbogbo yẹn ṣe àwọn ẹ̀dá yẹn ni gbogbo ẹ̀rọ yẹn lọ́tọ̀ kò sí ẹni tí wọ́n lè máa fi wò sí. pé à ń lọ rúgbòtò wípé ẹ̀yin máa rí ìṣòro ẹ̀rẹ̀ pé ìṣòro tí mo ní yìí ó ga jù mí lọ máa rẹ̀ kéèyàn ní ǹjẹ́ kéèyàn ga hmm? sórí ọ̀rọ̀ àti ìyàwó mi ọ̀rọ̀ obìnrin nìyẹn lórí tó bá jẹ́ wọ́n á jẹ́ pé òun lè gbé pẹ̀lú sínú ọ̀bọ̀dà mi tí mo gbé lọ́dọ̀ ẹ̀ láti ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo fi kápá máa ń gbẹ̀ka secondary ló jáde university tí o bá mọ nǹkan tí ìyàwó ẹ̀ fojú mi rí tí mi ò bá ní endurance àti àforítì mi ibi tẹ́mi náà débi ó ṣe ṣe kí n má débẹ̀ tí bá rí nǹkan tó ń ṣe mẹ́ẹ̀kẹ́ bí yà ṣèbí ìyàwó ẹ̀gbọ́n mi náà ló wá rẹ̀ tó bá rí mi lénìí a bàbá ọkọ mi o a kí lè máa jẹ́ o kí lè máa mú ìyẹn lẹ́yìn tó fi gbá gun wa lórí tọ́lẹ́ ní í sìn tètè mi bá tó tèèyàn kan ó ju tàwọn kan lọ bí mi ṣe rí àwọn kan níwájú pé à àwọn ni wọ́n lówó jù mí lọ wọ́n ga jù mí lọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn náà wà lẹ́yìn tèmi náà tí wọ́n fi ọlá mi tọrọ pé ipò tí mo ti ẹ̀ wá yìí kọ́nà pé àwọn náà débẹ̀ mi ò lérò pé tí mo ti dé lórí mo fi ọwọ́ tí ò dáa fún mi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti bá mi iṣẹ́ náà àwọn kan ọba mi iṣẹ́ wọn kò owó iṣẹ́ jẹ àwọn kan dé ilé iṣẹ́ mi gbogbo kan dàrú bọ́sẹ̀ mi dé àgbà tó ti dé gbogbo kan lọ létò létò ká náwó sí báyìí ọ̀rọ̀ but ọ̀rọ̀ obìnrin nìyẹn. ẹ ẹ pẹ́ fún ọ sọ yẹsà mo fẹ́ sọ pé láti ìgbà tí mo ti bínú ilé mo ríra ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wípé inú ilé náà ti gbìn lórí ọwọ́ tẹ fi mú ẹ̀mú mi ní ìwọ̀n ẹ̀wù ṣe lẹ́mí gẹ́gẹ́ ní pé ẹ̀yìn lè bí mi kódà mo máa ń ròyìn fún àwọn pẹ́rẹ́ǹtì mi pé àwọn tí mo wà lọ́dọ̀ ọ̀hún ọwọ́ báyìí fún wọn ìfọ́ àti ṣùgbọ́n madam mi mọ nǹkan tí mo ṣe fún wọn bóyá mo ṣe wọn ní ẹ̀ṣẹ̀ kan tó lágbára ni ẹ wò ẹ jọ sí. ayọ̀ mi dé wẹ́ ah, ọ̀rọ̀ ẹ yé mi ó ṣe tó máa ṣe lóòótọ́ tí o lè máa ronú bó ṣe ń ronú ẹ̀ náà kí bá tán ẹ̀ àìdérè yẹ èmi àti ìyàwó mi ti jí ọ̀rọ̀ ẹ̀ la sọ títí tó bí dasìkò tí mo wá báyìí ọwọ́ ìlú bíi tí ọ̀nà bá tẹ̀lé láàárọ̀ òkè bẹ̀rẹ̀ tó yàyà ọgbọ́n mi anabatu um, bí mi náà ṣe lọ ẹ̀sìn mo fẹ́ lọ wẹ̀ nìyẹn fẹ́ kí ọ̀nà wẹ̀ ṣọ̀bù yà ní apartment kan ní nine o'clock pẹ̀lú àwọn ìbò yẹn. ọ̀rẹ́ mọ traffic àdúgbò ẹ̀ bó ṣe rí. tèmi ni iṣẹ́ àbàdà olódò dẹ I am a biological father for me mi gangan ni bàbá ayọ̀bí ṣùgbọ́n bàbá tó bí gangan ìgbẹ́lábolo ọ̀ tẹ̀ wọ́n díẹ̀ wọ́n ní kronikọ́ fẹ́nikọ́ yẹn ló ń dá wọn láàmú tó jẹ ìwọ ni wọn ní kí n wá ti ojú àwọn. ẹ ó bàbá ó ti tó mo tẹ̀ dá bí mo ṣe mọ̀ nílé ní mo mẹ́ni tó mọ́ kọ́mílà yòó nílé ṣé ẹ̀yin lẹ ń fọmọ yín lóògùn bó a ti àtọkọ mi nílé kù gbogbo eré táwọn ṣe fún yín nípa àti ń fọmọ yín lówó wọ́n ti wá fún yín ní ṣẹ́ǹjì díẹ̀ díẹ̀ ẹ ti ń pààrọ̀ aṣọ ẹ ti ń dé fìlà ẹ ti ń jẹ nǹkan tó dáa sẹ́nu ẹ wá ń ṣe oògùn fọmọ yín ó wá dàrí àtọkọ mi rú ọkọ mi ò gbọ́ tèmi èmi náà mi ò gbọ́ tọkọ mi mọ́ ẹ wò wọ́n ti sọ fẹ́mi o pé ọjọ́ tí bá ti fojú kẹ́nìkan ní kọ́nà àyọ̀mí ọjọ́ náà lògùn náà bàjẹ́ wọ́n ní ayé awuku arúgbó ilé yín gan ọ̀run ni ẹ wo bàbá ẹ wẹ̀ yín. ẹ dákun ẹ ayọ̀bẹ̀dẹ̀ ń gọ́. kí la gbé kílẹ̀ jù. iná nù ewo lè bẹ́ẹ̀ gbogbo bó wulò gbogbo ara yín awáwí awáwí àjàpamọ́ ní àjàpamọ́nú. èwo ni ká sóore ká mọ lóṣòtì awáwí ẹ̀gángangangán wọ́n fọ̀nù gbé kọ́ wáyà ẹ <laughs> wo kéèyàn ranjú ranjú bí ajá báńkì e no concern my life i am dead for me but ayé ò le. ẹ wo bàbá yorùbá ni kó lè máa yẹ ń tààrà o ẹ wo ẹ má bínú o bí ìyàwó ọ̀gá mi ṣe é ṣe ni bóyá ṣe fọ́kọ ẹ náà ni o ẹ ti gbọ́ ẹ má bínú Táyọ̀mídé ní kẹrò o kẹrò Táyọ̀mídé bàbá o gbọ́dọ̀ bá mi bí o kò dẹ̀ mọ̀ pé mo bá ẹ sọ̀rọ̀ o ti gbọ́. ibi tẹ́ ẹ̀ sọ dé ó yé mi débẹ̀. ẹ rọra o ẹ kú àgbà. bàtà ah, tí máa ma fi parí àwọn ìwòyí tí máa ma fi ṣe fínísì ẹ̀ tán ẹ máa ma rí báyìí ẹ máa láìkẹ́ mo notice pé ilẹ̀ lẹ́nu lé yẹn ẹ ṣe ó lẹ́bù bákan kí ló dé síbi ìṣeré báyìí. ṣe rí mo mọ̀ ṣe ilẹ̀ yìí foundation yìí mo mọ̀ ń ṣe bẹ̀rẹ̀ pé kó ga torí òjò àti omi kò ní lè máa wọ inú ilé ṣé wàá rí pásítì tẹ́ wò yìí so floor yẹn ó gbọ́dọ̀ flush pẹ̀lú àwọn ẹnu ọ̀nà yẹn so kí everything ó lè wà òkè ọ̀nà òbí jẹ́ kó rí bẹ́ẹ̀ wà. àbọ̀kọ mi jẹ́ ká káwa pẹ̀lú rárá pẹ́pẹ́pẹ́pẹ́ jù báyìí lọ ọlọ́run á àwọn ọmọ náà fún wa ẹ ṣe gan ọmọ pẹ́ ẹ àyà owó ṣẹlẹ̀ bàjẹ́ ẹnjìníà díẹ̀ ó tó nínú orí nǹkan màmá tí wọ́n bí ayọ̀mídé tó ní ilé rẹ̀. Ah, ẹ wọ́n mi. ẹ ẹ kúṣẹ́ náà ẹ ṣeun ẹ kú àdó tiwa ẹra tẹ bá wá nílò owó òun ọ̀lẹ ti máa gbà ẹ̀kọ́ kan ìbí ọmọ yòlù tí ń já sí pé mo fa màmá lédógó lọ. ẹ ṣàbọ̀ ọkọ mi ìbẹ̀rù máa ti ń ṣe oníṣẹ́ ẹ̀. ẹyin ló tèmi náà dẹ́ẹ̀dùn láti bá wọn ṣiṣẹ́ kẹrin àwọn bàbá tí wọn èmi ò mọ tọkùnrin àwọn sí àwọn gangan ní bàbá òun tó bá dẹ̀ wá ní dandan pé káwá bá wọn bójú kí gbogbo ẹ̀ bá lè fún régé náà ni. ẹnjẹ́níà fún àfikún láti ẹ̀yìn lọ́hùn mo ti fẹ́ kó o ti bẹ̀rẹ̀ sẹ̀yìn ní kíákíá. ṣé ní ẹ̀yìn ìpínlẹ̀ yìí pátápátá. tí ń jẹ́ pé tó bá máa di ọ̀tún la tí màmá Ayọ̀mídé bá máa wá báyìí mo ti rí pé ibẹ̀ ti ṣe rìn bàbá ṣe rí ẹ̀yìn tẹ́ ẹ sọ yẹn ẹ táyì tó máa fi dé ní ọ̀tún láyé gan ẹ̀ láìkẹ́ ẹ̀ tẹ̀lé mọ̀ pé ibẹ̀ ni mo máa tún kó àwọn ọmọ mi tí wọ́n bá mi ṣẹ́ kún wá síbẹ̀ wá ṣe àdéhùn àwùjọ. ẹ ṣùgbọ́n ẹ ẹ wá ní jẹ́ kó jẹ́ pé ó máa da inflation lẹ̀ o bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ máa kérò rẹpẹtẹ síbẹ̀ yìí ẹ jọ ẹnjìníà ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ni pé bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ tara tí yín gangan iṣẹ́ tó jẹ́ bí iṣẹ́ fámìlì yín bẹ́ẹ̀ ni kẹ̀sí bá wa ṣe bí báyìí tí ó ti yé yín ọlọ́run á dẹ̀ fà àlùbáríkà lẹ́yìn náà bá dẹ̀ ṣe dáadáa ẹ gbádùn wa

kí n délé kí n tún lọ sọ. mi ò gbọ́dọ̀ tún lọ fẹ́ra mi jù bẹ́ẹ̀ lọ. ìjọ ìmínà kọ́kọ́ lọ bíyàwó ọ̀gá Ayọ̀mídé ọ sọ̀rọ̀ yẹn ka yàtọ̀ sí mi mọ̀mọ́ kẹ́ mara. gba nǹkan púpọ̀. ẹ à ah, ara gbà sí àgbà òní wá. ọwọ́ tí yíbọ̀ sọ pé má bínú má bínú ìyẹn ni pé tó bá sọ pé ẹ̀rọ lọ́hùn wọn ní tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ó ti di mọ̀sínú mọ̀síkùn ní ṣùgbọ́n ti bá lè wa yẹn màá jẹ́ kí wọ́n màá sọ fún wọn wá wá ẹ ara yín balẹ̀ ẹni tó bá ṣẹ́gun sí ló ń rí nǹkan táwọn èèyàn máa ń sọ ní o mò ń bọ̀ wá ọlọ́run òyà lógún ọdún ibi téèyàn fojú sí ọ̀nà ògbàbẹ̀ ò ṣe bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ òun gan-an kò ní á jẹ wọn mọ́ àjọ máa jẹ ní ẹ ṣe bọ́ ní ọlọ́run kó fà bọ́ ẹ ṣeun mo dúpẹ́ ẹ bá ń kẹ́lẹ́ hàn ọ́n ọ̀gùn. ti bá ti wọnú yàrá sí máa pè é kò ṣe náà rà. ṣọ̀wọ́n mi ò lórí. ènìyàn balùwọ̀ sábò kẹ́kọ̀ọ́. arábàkùnrin wa máa mo sọ fún ẹ tó ìwúrí ni fún ẹni tí ọmọ ń wà lọ́dọ̀ ẹ̀ tó ń ṣe lábẹ́ ẹ̀ tó gbé ẹ̀kọ́ rẹ̀ ṣe tí ọlá ọ̀gára òde lọlẹ̀ ìwọ náà wò ṣé lè yòòyò kárìbà gbogbo ṣe mú ní kókókókó tó ń bí bọ́mọ yẹn tó ń bá bọ́ wàhálà lọ tó ń bá bọ́ wàhálà lóhùn kárọ̀ bẹ̀rẹ̀ sí irú orí yẹn ti àdígbà lórí kọjọ́ kọsí ó lè ní chairman of the day ìwọ ni chairman of the day ṣé lè yòòyò ìrìn àjẹ ṣùgbọ́n ìjọ yẹn ìgbìmọ̀ ìrìn àjẹ ìjọ àbúrò ṣèjọ yẹn ló máa represent àwọn family tó bá dẹ̀ lọ àti màmá kúkú yìí o àtàwọn ọmọ yìí àti everybody àti kí ni wà kó wọn dání mo lè mo lè fẹ́ kó ṣe kó ṣiṣẹ́ yìí má jẹ́ káyọ̀ nílé nílé nílé sí pé ah, á kà wọ́n. ṣé pé àìsí àyọ̀mídé mú wálé àjọmọ̀ ìwà àti fámílì àyọ̀mídé ni àbí wo. Hmm bó ní ayọ̀mídé ti yí owó tó fi kọ́lé alábàjọ fíyà ètò wọlé tó wá tabula ẹnu tó wá sọ̀rọ̀ lọ́pẹ́ sí o ayọ̀mídé fẹ́ sílé o tọpẹ́ bá ti dé o bá mi fún ọkọ ẹ o iṣẹ́ wo ló ṣe ṣé ó dé ta ò wọ́n fún yẹ síbẹ̀ ló ti fi owó á wò ọmọ ìkọ́ yìí ti bá yẹ jẹ́. túmùṣe túmùṣe kí ni pọ́lọ́mẹ̀ náà tell me your problem kí ni problem náà tún ọmọ yìí ti jẹ pa ó ti finish yẹ. fún mi ṣe fún ah! mi tó kọ́ eight point jẹ àrà kí ló fi dá. èmi fámìlì wa ni kò rí nǹkan rí fi ṣe ara àtàwa wà ó jẹ ó nǹkan rí ó fi èmi ṣe chairman of the day ó fi wọ́n ṣe chair lady of the day. ọpẹlẹ ọpẹlẹ mo tó ṣe olúwa ní mo wá ń lẹrẹ mi ò ráyè tó rà mi ò ráyè tó ṣì. wo ibi yìí máa lẹ́yìn o ó máa lẹ́yìn nínú ilé yìí. bàjẹ́ o eh, eh, international passport ti mi. bà yíyá àtàyè mi ò ti bàjẹ́ bá tú yẹ tú yẹ ní sà àyè mi ò kò sí bí kò sí bí bàbá Yomi dé bàbá Yomi dé àgbègbè àti mo rọwọ yìí àgbègbè àtẹ́bàtẹ́ mi jẹ́ kábọ̀ fẹ́ ṣe lé fún tú yẹ fi sà ọ̀rẹ́ mi ó ti wà ó ti kákà everywhere. wá ń bí àyọ̀mídé kí ló ṣe tó ń gbọ́ gbìrìgbìrì bí ewé ojú omi. kí ló ṣẹlẹ̀ kí ló padà mú báàgì fún ẹ kí ló dé tó ń gbọ́ báàgì. ẹ má bínú pé mi kọjá ìrántí kínní international passport mi mo wà mo fi sínú ṣẹ́ẹ̀fù nínú rúùmù tí mo sùn mo kọ̀ débẹ̀ láàárọ̀ ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní wà mí rí ẹ jọ ma àbẹ bá mi rí mi. gbẹ́ni sọ̀rọ̀ jàre wọ́n ní kò pé gbogbo ẹnu ẹ̀ sọ̀ orí gbọ́ idiot nìwọ olùlọ́sẹ̀ ọmọ ọmọ jákèjádé ọmọ ọ̀ràn kíran nìwọ̀nyí ìwọ ìyá tó kọ wá balẹ̀ jẹ́ wá wò ó jẹ́ kí mi sọ fún ẹ tú mi ṣe lótùtù ọ̀rẹ́ mi ló rìn dì èmi ò tútù ṣó ti yẹ ara mi máa ń gbóná wà ìwà ìwà ìwà mi ò lámù mọ́ra gbogbo òṣì tó gbà mọ́ra mi ò lè gbà mọ́ra máa ti lé ẹ̀dànù sígbà látijọ́ ẹ̀. kí ni mo ṣe fún wọn mi mọ́ mi kí ni mo ṣe mi ìjọba. mo ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sórí tí mo bá pàtẹ́wọ́ létí ẹ̀ tí mo bá pàtẹ́wọ́ ẹ̀ báyìí ó máa kọ́ làwọn ṣẹ́ẹ̀tì àwọn ṣẹ́ẹ̀lẹ́lẹ́yìn èmi ò rí ni tí ọkùnrin ti máa nífẹ̀ẹ́ ọkùnrin tó tó yìí naturally ìyàwó ẹ̀ lẹ́kọ́ nífẹ̀ẹ́ jù láyé ó ti nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lọ. jọ ṣé gé ni ẹ ṣé gé ni ẹ ni. tó ṣe jẹ́ pé ìwọ lọ kú gbẹ̀ngà nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ ju ìyàwó wọn lọ. Ah, ṣé wà tó kú gbẹ̀ngà ṣe ẹwà yìí ẹwà yìí something. mo mọ ní kọ́yé tó àmọ́ ṣùgbọ́n ó ní ọ̀rẹ́ kan tó gbójúlé ẹ̀mí náà kẹ̀dẹ̀rẹ̀ ń máa kọ̀yà fún tó ti yẹ mo máa kọ̀yà fún nínú ilé bíkọ́sì èmi ò mọ ibi tó ti wá mi ò mọ ibi tó ti jáwá tó lókùn lọ́rùn tó kọjá wọnú ilé ìwà bíi màálù tí ò lókùn lọ́rùn ó wá gba ìfẹ́ ọ̀rẹ́ mi kúrò ní ọkàn kọ́ ẹ̀ ó fi tiẹ̀ ó replace ẹ̀ níbo náà ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ ti wọ ọkùnrin ọkùnrin gbẹ́gá wá nífẹ̀ẹ́ ẹ̀dọ̀rẹ́ mi lọ débi pé gbogbo nǹkan tó bá ti fẹ́ nìkan náà ṣe fún ẹ wọ́n ti nẹ̀gẹ́ẹ̀tì ọ̀rẹ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ọkùnrin kùnrin ṣọ́ọ̀ṣọ̀ kù sí ni. òórùn òjẹ nínà ṣàlàyé bó wo ṣé kí n sọ pé èmi ni mò ń ṣe o. Ah. bẹ́ẹ̀ ni kékeré ni mo ṣe ké. anybody ò ní ìdásí gbé fàjọlẹ̀ kó tó mọ ẹni tó ṣe ní kókó ni mo wá ń ṣe. yàrá ah, kíkí ni mo jẹ fún yín. torí passport rẹ tó wá international passport rẹ tó wá èmi ni mo mú. ẹjọ ẹjọ bá mi mú ẹjọ ẹjọ kí ni ọjọ ẹ jẹ́ bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ wọ́n. ẹ bẹ bẹ bẹ bẹ bẹ bẹ torí ododi ní ìsọbẹrẹ sí kálólò kọ bẹ bẹ mí wọ wọ wọ sọ fẹ́ gbọ́ sọ tún fẹ́ gbọ́ tuntun o fẹ́ gbọ́ breaking news mo ti fi jóná. Ah, ah, ayé mi o ayé mi o kí mo jẹ ẹjọ́ tó rẹ lọ. sọ tún wá fẹ́ gbọ́ news tó tún wọ̀ sí ah. tó tún wọ̀ sí ju eléyìí lọ sórí mo fẹ́ wò ó ìrora fi ara balẹ̀ kó kúrò nínú ilé ti yẹ ló kó gbogbo ẹrù ẹ kó rọra kúrò nínú ilé kó gbàgbé lọ kó ẹrù ẹ kúrò nínú ilé kó sábọ̀tà ayọ̀dé sori tó bá kọ̀ tó bá jáde kúrò lọ wọlé. Ah! Eh? ká ṣe kí ló gbé yẹn náà ọlọ́pàá à ń sọ̀rọ̀ he ó ń sọ̀rọ̀ one two three wọ́n jọra wọn náà ṣé ẹ̀mí bọ̀bọ̀ yóò jọ ẹ lójú ni so láìfù bọ̀bọ̀ ẹ kò wúlò fún ẹ àwọn tó léèyàn kúrò tó tó tẹ́tìn èèyàn tó tẹ́tìn ẹ̀ pé tí ò bá kúrò lé àwọn máa pa tó mú international passport ẹ pẹ̀lú two years visa tó dáná sun just like that ṣé wo òbí pé bó ṣe wà tí pípẹ́ ò bá sí ní aláàfáà tí ò sí ní wòlíì á wà lé babaláwo àwọn kó wà ní ayakila ò wá ń sọ̀rọ̀ ọlọ́pàá bíbá jẹ́ ká kọlù wọn tó bá plan méjì jẹ́ plan sixteen ká jábọ̀ wọn I want you to take love into your hand àwọn olùgbòrò ṣe bẹ́ẹ̀ ok n tẹ́ mi rò ní wípé tabayin pọ̀ mọ́ ọlọ́pàá ń sìn káàtì kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ń bẹ̀ tó bá tẹ̀ fẹ́ di eh, ṣọta yọ̀nyọ̀n àbí wọn kò fẹ́ ṣẹlẹ̀ ọlọ́pàá àwọn ìjọba lè mọ̀ wípé àti wá tẹ́lẹ̀ àti wá rìpọ́tù ọ̀rọ̀ yẹn lẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn ṣé wo mọ̀ wípé èèyàn méjì kì í wá òmùgọ̀pọ̀ ni yes kò dá kéèyàn méjì wá òmùgọ̀pọ̀ òòrùn kan tí mò ń ni. bẹ́ẹ̀ la máa ṣe ń sìn báyìí torí àní ìdá ti waste time. Thank you. ṣe gbé bag ẹlẹ́yìn lọ sí Àbújá ṣé Àbújá yìí ló wà important ju ọmọ tó sọnù ni mo dẹ̀ sọ fún yín o ẹ̀wò tó máa fa gbùrùgbùrù máa fa gbò ó after all true yín ni ọmọ ìfilọ́sọ́dọ̀ rẹ̀ yìí náà táwọn ẹbí ẹ bá wá bẹ̀rẹ̀ tó bá wá bẹ̀rẹ̀ wàhálà wọn ń sìn ó máa di pọ́n máa kó mi sí wàhálà kí ni gbogbo eléyìí náà. let God is paid is paid tó bá jẹ́ pé nípa ọ̀rọ̀ ọmọ yìí ló fẹ́ fi kẹ́wọ́ pé kí n bá lọ sí Àbújá mọ́mí ìbísọ̀lá jẹ́wọ́ bùkádà sọ̀rọ̀ ẹ̀ gbogbo tó wà lọ́kàn ẹ̀ ni pé ẹ ọmọ kan ti wà ní airport o ẹyin nínú yàrá mi l'Àbújá o ọmọ ti wà ń bẹ̀ fọkàn balẹ̀ mọ̀ para ẹ̀ kékeré ọmọbìnrin yìí mọ̀ fọ̀rọ̀ Ayọ̀mídé má fi kẹwọ́ sórí Ayọ̀mídé yẹn kì í sọmọ kékeré rántí pé ńgbà tó wà lọ́dọ̀ wa náà ó ti ṣeré pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ lọ bí two days lọ sí club tí mo bá wí ó ṣeré lọ ni òun náà ti dẹ́kọ̀ọ́ ti ń gbálẹ̀fẹ̀ kọ́ nìyẹn kì í sọ ni ó máa padà wá máa pè ọ̀rẹ́ mi bí ṣe lọ àmàgbẹ̀jọ̀ wá wọ́n á pè mí pé ní Ayọ̀mídé ti dé àdúrà ni kò ṣe fún mi o kí n lọ rẹ kí n bọ rẹ ní o ẹ̀yin màmá. àdúrà ni kò ṣe fún mi o lágbọ́n láyọ̀mídé máa ṣe bá aláyà gbàgbà. ó máa lọ irun máa bọ̀ orin tẹ́lẹ̀ tí ni mò ń lò torí tó bá pa pàpàtó. níjẹ́ mi mo gbogbo rẹ̀ mo òkúta tètè ti yọ ọ́ sá. ìbò kí ló ṣe kí ló ṣe lè máa farabalẹ̀. lọ tẹ̀bẹ̀ ká yé mọ̀ tí lè tó báyìí ti mọ̀ á kíkà bá rí yán nífẹ̀ẹ́ mi ní àdúgbò yẹn ṣe fún ẹ tó mi ò mú ẹrí from nowhere ìyàwó mi mú ẹ wá sínú lẹ́yìn ó ní ọ̀rẹ́ wọn àti kékeré ni ẹ mo rẹ̀ gbá ẹ tọwọ́ tẹsẹ̀ nífẹ̀ẹ́ mi kí ni mo ṣe fún ẹ. tí o bá sọ ha ó bẹ́tà ó bẹ́tà kò dì mú ha ìmú àníkà ọkọ̀ bàjẹ́ agbóhùn àṣebí o àdúgbò yẹn ṣe fún ẹ nífẹ̀ẹ́ mi kò sí ohun tó fẹ́ tí mi ò ṣe fún ẹ tó bá tíyàwó bá béèrè nǹkan tó bá béèrè nǹkan màá kọ́ ṣe tiẹ̀ náà kí tó ṣe tìyàwó mi kí lè bá tẹ̀ ẹ lọ́rùn ìwọ́n tó wá jẹ́ iṣu lẹ́yìn ìbejì mi ò lè pè mí tí kì í bá ṣe òpònú ayírádà àbáyíṣà káyè àwọn ìlú ọpọlọ. àyè lóòótọ́ ni tó bá mú ẹlẹ́dẹ̀ẹ́ tó bá wẹ̀ tó bá gbé gòrò sí lọ́rùn bí ìgbà tí ìfowó ṣòfò ni èmi dààmú wa ayò láti bí jẹ tàbí jẹrin àṣẹ ìgbésẹ lẹtí náà máa yẹ kó oorun léyìí pé tí o bá kú fẹ́ẹ́ méjì ẹ bá pa dáhùn mo fẹ́ bí o tí àwọn ẹbí ọmọ yẹn bá dé tó bá béèrè pé àyọ̀kìlẹ̀ kọ ibo ni kí n wá sí ẹ wá gbọ́ o fún èmi èjì twenty four hours kẹfì wá àyọ̀kìlẹ̀ jáde bí bẹ́ẹ̀ kọ́ tí àyọ̀ mi yóò máa padà sínú lẹ́yìn. <laughs> nípa mi nípa mi tó bá ti bí ẹ̀yìn méjèèjì dá kí àwọn ìdílé bàbá sílẹ̀ within twenty four hours ah ibi tí a bá bára yín ẹ̀ lérò ẹ̀. nífẹ̀ẹ́ mi wo ló dálẹ̀ o hmm. ah, láyé ọjọ́ ẹ̀rù ń bà mí o. Ah, kí ló ṣẹlẹ̀ gan-an. Ah, mo ti máa ń sọ fún ẹ o ò já rárá à farabalẹ̀ ìfarabalẹ̀ ló ń jáwó o ṣó ti yẹ kó ń ṣe gìrìgìrì à kí ló ń kí ló ń ṣẹlẹ̀ ń sìn wúwo sórí kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè rí gbà gbogbo eléyìí tó ń gbé ga sọ yìí ó kàn wà lẹ́yìn ó lè ṣe nǹkan kan náà wà á ṣe dúró ṣé wọn ò ṣe oògùn ìgboyà fún wọn kékeré. mi ò ṣe o wọn ò ṣe fún mi kékeré o mo fi dàgbà mi ò ṣe o. wọn ṣe fẹmi wọn ti sí mi lára ni bó ṣe wà yí àyà mi kì ju nǹkan mi lọ fún òun lè torí àyọ̀mídé kó lè jáde kúrò nínú ilé tó máa wá léyàwó ẹ̀ jáde kúrò nílé. ṣé wọ́n ló fẹ́ ṣàlàyé ọmọ pé ní akómi ni èmi mọ̀ wọ́n dáadáa bẹ́ẹ̀ ni orí ẹ̀ ń wó jajajajá ọdún ti bọ́ọ̀dù. ṣé o fẹ́ gbọ́ ṣé o fẹ́ gbọ́ àsìkò tó o máa tún rẹ ṣe lélẹ́yìí èmi ò ní tún ẹ ṣe mọ́ etí mo ṣe nínú ìgbésí ayé ẹ ó ti tó gẹ́ lẹ́nu ẹ nífẹ̀ẹ́ rẹ. sórí ayé ilé tèmi o tí mo bá bá onílé jẹ tán tí mo bá mu tán tó bá wá lọ dí pé onílé yẹn ó fẹ́ kú èmi máa yarí ni o nífẹ̀ẹ́ mi lẹ́nu ẹ sí mi sẹ́mi tún mi ṣe sórí mo ti ṣe wọ́n tí mo lè ṣe nínú ìgbésí ayé ẹ mo ti sìn ẹ́ débi gbì ìwọ náà lọ máa sọ̀rọ̀ ara ẹ̀ ṣe fún òun pé mi ò ní wàhálà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ̀n ló máa tì mí sí ọ̀rẹ́ mi. àwo o ò lè fílẹ̀ sínú ilé yìí ilé yìí ọ̀ tó ń gbóná gan ọ̀rẹ́ mi. tó bá ń gbóná ẹ pé panápaná mi ò ṣiṣẹ́ water compression hmm, ṣó ti yẹ mi ò ṣiṣẹ́ ní water compression débi tí màá fi paná nu ilé yín lọ́gbọ́n mi paná tó wà nínú ilé mi kọ́ ni màá bẹ́ẹ̀ paná mo ti ṣèwọ̀n tí mo lè ṣe nínú ìgbésí ayé ẹ̀. sórí èmi ò lè wá fún mi mo ṣe wà yìí. ọgbẹ́ hmm. mu wo bí ọgbẹ́ bó ṣe lé tó lé ta tó ń kúrú tó ń ga olóòmọ pa wá ọmọ ṣe gbá ọmọ ṣe ṣé wọ́n di akin lọ sùn kọ́ wá domi gbọ́ná lé mi lórí lóhùn àbí kọ́ lọ fi pọ́ìsì sínú oúnjẹ fún mi jẹ irọ́ o èmi ò ṣe mọ́. tó ti gbọ́ rẹ̀ nígbà yóò pàgọ́ má fọwọ́ kàn mí èmi àti àwòjọ ara ẹ má jẹ́ àwòjọ ara wa àbí kí ni kí ṣe sí. nífẹ̀ẹ́ mi ó dájú o. Ah, ó dà mọ bá mi fà. ọ̀dájú ọ̀rẹ́ ni ẹ o. máa bá mi fà ń gbà náà. ó dà ó ní lọ o. ṣé o gbádùn ṣáà. àná ò ní lọ. èmi ò ní lọ. ò ní lọ nífẹ̀ẹ́ mi ò ní fúnlẹ̀ sínú ilé yìí o. wá ti sára mọ́tò mi. àná ò ní lọ ọ̀rẹ́ yìí ò ní lọ o. ẹ mama ẹ jọ ẹ bá mi wọ nǹkan tó wà fast tẹ̀sán ṣe é. ó yẹ kí ẹ kọ́ bó ṣe é báyìí akẹ́kọ̀ọ́ wa sọ fún ọ̀rẹ́. ọkọ gbẹ̀ngà ah, báwo lè ṣe é ṣe báyìí náà báwo lè ṣe bí àpè báyìí náà ah, mo rè fẹ́ tìkẹ́ jájú báyìí lọ ah, ẹ wo ẹwọ ẹwọ ẹwọ sọjú nù kẹfọ jáde mo rè fẹ́ pé mo yẹn jù sí yẹn kẹdẹ ẹran lọ́wọ́ kan ṣé kò gbòòrò ní ìnà yẹ kẹjẹ kí n làágùn jìnnà ó yóò fi yẹn ẹ wo ọkùnrin kan èmi nífẹ̀ẹ́ ah. wàhálà wọn kó yín jẹ gan ni mo pọ̀ kó yín sí torí ẹ̀ ni mo ṣe so ojú abẹ́ nǹkan ọ̀fẹ́ títí yẹ ẹ̀bùn ayé ti advance obìnrin ò ní ìdàtí máa dúró kọ́kọ́ ìwà báwọn àwọn obìnrin gan là ń lọ báwọn ọkùnrin títà tó tàn án dàrẹ́ títí yẹ títí ẹgbẹ́ kìnnì àti ìkájọ máa wọlé jáde sí ìkájọ máa fún sí fúnra wa kò síbi kì í lé egungun sí nǹkan tuntun lábẹ́ òwe ẹgbẹ́ yìí ṣẹlẹ̀ ẹgbẹ́ yìí bó rẹ̀ mi tún mi ṣe ah ìgbà tó ní nǹkan tó dà wà tó yàn kan náà sórí bíi mi òun nìkan ló ń dájẹ gbogbo ẹ ló ń dààmú gbogbo ẹ ló ń ṣe nǹkan kan èmi kẹrẹ rẹ mo wà ń bíbẹ mi ò rí kọkọ jẹ kò rí bí kò ṣe fi sára kù ẹmọ kan ẹmọ kan ṣe ń fi ní àrùn amọ̀bàṣẹ máa máa ní ìjàrà ìdílé ṣíbí lélẹ̀ rà fọ́ọ̀rẹ́ mi ó lè ráwọ́ ẹ̀fẹ́ mi náà náà ó lè rálé fún mi bí ásímà gòdò àbọ̀mọ́lé tí bá mọ̀ pé ẹ̀fẹ́ ká ṣe sí tòsí wà nínú àwọn àjáde tó jẹ́ pé ojú ọlọ́mọ òtó ló ń pè bẹ̀ tẹ máa fi wọlé tẹ máa fi jáde kó sì dáadáa ìkọ̀kọ̀ máa ní ẹ dẹ̀ máa bá mi ń bẹ̀ síbi yẹn ẹ dẹ̀ máa gbádùn ara yín síbi yẹn àtẹ̀jọ máa jọ máa bọtí fúnra wa àjọ máa ẹ̀ńjọ ara wa ẹ wò láìfò dùn ju gbogbo ilé tẹ̀ ń ṣe yẹn. Ah! ó jọ mí lójú o ó jọ mí lójú gan ni o tí o bá kí n ṣe pé o jẹ́ èèyàn kan tí mo láìkí gan máa ń ṣe rubbish torí ẹ̀ tó get married gbẹ́gbọ́ mo ṣe fàájì mi dáadáa nípa ṣe lọ ẹ mo ṣe fàájì mi mo gbádùn ara mi dáadáa ìjọ tí mo dẹ̀ ní lọ́kàn mi pé tó mi ṣe ló máa jẹ́ ẹni bí ọkàn mi ló máa jẹ́ ìyàwó tó máa bá mi kalẹ̀ ló máa jẹ́ obìnrin láti máa gbóra wa gbó tútù ni mo ti bá ẹ̀dá tá a máa jẹ́ mi pé mi ò lè ṣètì ẹ̀ tútù ẹ̀ bí kò máa ṣètì ẹ̀ rẹ̀ wá nífẹ̀ẹ́ mi tó sínú àwọn ọkùnrin pé gbogbo kànga báyìí wọ́n lè ju gbogbo wọn sí agbogbo igi onígbà wọn lè kù no sínú ọbẹ̀ number two fẹ́mi tẹ́kẹ́ lè jẹ́ first and last time to ma try irun kọ́ báyìí pẹ̀lú and then o promise ẹ ìgbìmọ̀ ní bọ́ọ̀lù rẹ̀ discuss ẹ̀ kò ní kọ́ lẹ́nu and two fẹ́mi mo bẹ̀rẹ̀ fẹ́ but mo kọ́ láyé kò sí ìkọ́tà bí wàá ṣe ti mo lè gbàdúrà fún ẹ pé láìpẹ́ láì jìnnà adé orí tó bá ọ̀nà kalẹ̀ tó máa jẹ́ ibùjókòó dùn ọ̀nà àbàmì lọ fún báwo lè fẹ́ mi anytime any day nǹkan tó bá fẹ́ wàá bá ẹ̀mí olúwa gbé mi ká mo sì tán láti ṣe fún un gbọ́dọ̀ la gbólóògbé tí mo kò fẹ́ ti balẹ̀ fún ẹ gbàgbé fún mo fẹ́ ti ń ralé fún ẹ ẹ mo rẹ́dí àti rà fún ẹ anywhere tó bá fẹ́ sí. and Badinaro la Maniki Ayomade wà fún ní ṣe one million naira. Bẹ́ẹ̀ lọ fi ṣe nǹkan tó bá wù mí. Bẹ́ẹ̀ tó náà. Wọ́n mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́dí fẹ́ẹ́ tó bá nà tí ó bá tó bẹ́ẹ̀. Yéè yéè yéè ọkọ mi jọ má bínú ṣàánú mi gbogbo nǹkan tí máa ṣe fún ẹ nípa ọ̀rọ̀ mi dé bí kò dáríjì mi èmi ò kó ló burúkú ni nífẹ̀ẹ́ mi. wo gbogbo àwọn mi ti sọ fún mi gbogbo ló ti sá fún tó nìkan ló kù tí mo dúró tì í mi ò kó lórí burúkú ni olófẹ́ báyé mi jẹ́ jọ dáríjì mi. ṣé pé ògiri èmi àti wà lábẹ́ ti gbé nífẹ̀ẹ́ mi lè kó sí ẹ̀yìn tó láì sẹ́ẹ̀ wọ́n ti kẹ́ pẹ́pẹ́pẹ́ nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi wá so mo ṣe nífẹ̀ẹ́ tó tí mo fi mọ̀kàn tẹ́ ẹ lọ́rùn so pé ògiri ni àtẹ́lẹ̀ láńdé ni pé aláàgbà nífẹ̀ẹ́ mi lè wọ bẹ̀ wọ́n lẹ́ni tó kọ́ níkà tó ṣe ìkà àà ó níkà nù tẹ́lẹ̀ tó ń ṣe ó níkà nù tẹ́lẹ̀ má kò sọ́rọ́ ní burúkú ẹ̀mí tọ́ọ̀k tó ń ṣe ọmọ àti akẹ́mu búlọ̀kù ẹ̀gidi gan màá ní o bí mo ti bá ọlọ́run mi ká má jẹ pé kọ́ pé láti ọ̀dọ̀ mi o kára bọ́sẹ̀ kó wọlé ká tí wọ́n gbá ká tí wọ́n fi dàrú lé mi rú èmi náà gbá ká lọ́kùn náà nà tọ́rẹ̀ tọ́rẹ̀ ṣe rọ́bìṣì pẹ̀lú mi. náà sọ mí náà kárí bọ́ọ̀lù ẹ̀ ṣí lóye bẹ̀sẹ̀ kì í mọ́lẹ̀ ó ti fi ẹ̀dẹ̀ àjọ wọlé àjáde tó bá lóyún. olórí burúkú ni sọ́kò ìyàwó sọ́wọ́ sọ mí sí. o ṣe ìwọ torí gbogbo ẹ̀rẹ̀ tó ń bẹ òníde èmi ti fọ kí kẹ́ ọ̀rọ̀ ayọ̀ mi níbẹ̀ rè mi ti bá ẹ̀mí sọ mo ti ẹ̀ dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ fọlọ́ tó ń ṣe tí wà á nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ̀ sọ lóko tí yàtọ̀ ó sọ mi wọn á lo fọmọlọmọ ṣẹ́wó ó fọmọlọmọ ṣẹ́ṣó tọ́lọ́hùn tí ẹ̀ fún yóò pé ẹ kẹfún ní poison jẹ àtẹkẹrẹ kìláàsì náà international passport ọmọ yẹn tó wà lọ́wọ́ ẹ̀ pàṣẹ tó ń sìn ẹ̀kọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ kí àti parasílẹ̀ ọba parasílẹ̀ ṣọba gbà but ọ̀pọ̀ ọjọ́ ìṣeré ayọ̀mídé mi ò ní sílé mò travel tọ́lọ̀ mi yẹ fẹ́ kó rọrùn send family kó lè ṣojú kò ṣe. àwọn ọkọ mi àjọjọ máa lọ ni owó tó bá tẹ̀lé mi yẹ pé kò tọ́nu ẹ̀ ń jọ. òbí tó ní ṣe ó ti tọ́ nínú mi but people will travel loud ó dẹ̀ pé láyé ó dẹ̀ pé mi kì í fi business mi ṣe èrè àtọ́ yes ibi mo náà tó ṣe kó understand mi understand mi. ṣé ká lọ before twelve àti padà sílé kí ló dé kí ló wà bẹ́ẹ̀ kí ló wà ń tẹ̀. slice mi ni mo mọ èmi mo mọ gravity kan tí mo sọ o èmi mo mọ gravity tí mo sọ o tí mo ṣe wẹ́ẹ́ tí wàá bẹ̀rẹ̀ pé fẹ́ mi àná your

máa gbàgbé nǹkan tó sọ. àtẹ̀mí náà o. ṣe ẹ dájú kó tó di pé àmọ́ àṣesílẹ̀ làbọ̀ wà bá òun. ẹ já lọ. Italian. ẹ kú àbọ̀ ooo ẹ kú ewu ọ̀nà. lẹ́ o tari mọ̀ mi ẹ má sà lọ ojú yóò tán èmi àyíwá mi ní àwọn dáàdì ó bá ṣe ẹ̀yà tí mo mú ẹ sórí ewu ẹ̀ jẹ́nijẹ́ni ẹ sọ mí di àgùntàn jẹmọjẹmọ ẹ sọ mí di aláàbò tí ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ jẹ́ kẹ́mi mi ò gbáyé kó gbòdìmọ̀ látàrí àfojúdi àìlákàkùn ìbáṣepẹ́ ẹ ṣeun tí awo ní kẹ́ ṣí ń dóhùn kiri àná ni ọ̀rọ̀ mi ò ní rí báyìí. pẹ́ sí o tọmọ hm. tá a mú ọ̀rọ̀ ẹ̀ wá o òní ògbógo òdílé wa ga o òní òmù wa làyè o bàbá ní kò sọmọ tá a lè bí lẹ́yìn wọn ò lè ṣoríire àfohùn nìkan ìgbà tí bàbá tó máa sọ wọn ní tó bá pọ́ ọmọ ọdún mẹ́rìndínlógún ká tún béèrè lọ́wọ́ ẹ̀ ohun tó bá fẹ́ tó bá ti wá sọ ìgbà tí bàbá máa bọ̀rọ̀ bàbá yẹn àwa àgùntàn tẹ̀yìn ẹ̀ gbàgbà àgbo adìyẹ epo gbogbo <laughs> dákun ṣé ọ̀rọ̀ tí bàbá ń sọ lójú tiẹ̀ tó bá làákà yìí lọ. ó fi mọ̀ bí mo ṣe ronú ìyàwó mi náà ṣe ronú èyí náà ń gbà ìdájọ́ báyìí ló kọ́ ń bá ọ̀rọ̀ tó ń bá ọ̀rọ̀ tó ń dẹ́nu ọkàn mi lọ pé tó máa parí ọ̀rọ̀ ẹ̀ sí kò ní ọ̀rọ̀ mi ò ní rí báyìí ikú mi ò ní dàbí ikú ẹ̀yìn ọgbà tí mi ò ráyé gbé tí mi ò rí ọ̀run gbà lọ ẹ̀mí mi wá wà lágbèlè méjì ayé òun tí ò lójú òun wọn rẹ̀ sì ń dààmú káàkiri àwọn ọmọ wa dúpẹ́ torí adájọ́ wáyé jẹ́ wọ́n yé mi pé iṣẹ́ tó wá jẹ́ fún yín tí mi ò báyìí tí ì jẹ tán èmi mi ò lè forí lóṣù kásù ayọ̀mídé. inú kí sọ̀rọ̀ o ẹ̀gbọ́n ẹ̀ ló ìyá kan bàbá kan ló bí èmi. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. mo mọ̀ pé fún rẹ tí mo ṣe fẹ́ pátá ara mi ni mo ṣoore fún kì í ṣe o. tó ah, ló ṣe mo ní mi ò ìdòrò ní kí n wá ẹ tó jẹ bẹ́ẹ̀ ló ti rí mi látò ní lọ kí mi ṣe ìwọ ti dòkú ọ̀tọ̀ fún bá mi tọ́jú àwọn ọmọ tí mo bí o. ayọ̀pẹ̀tẹ̀. ẹ̀gbọ́n mi. bá a tó bá dẹ́kọ̀ lọ bá lọ́yà tó bu ọ̀rọ̀ tí mo kọ́ jọ ilé ni mọ́tò ni owó ni mo ti wú yẹn wá jọ àti bàbá àti ya àti ìyàwó mi tó mi ṣe àti bàbá sábàdà má jẹ́ kí a nínú wọn ní ìjẹ́dógún èmi ò sí ra yìí tọ́jú wọn dáadáa ẹ̀gbọ́n ẹ̀yọ̀ ń dé mi o ah, ẹ̀gbọ́n mi gbọ́dọ̀ lọ. Ayé yìí lọ ó ṣọ̀wọ́n mi ò gbọ́ rí àdúgbò ayé tí kò bá kú. ènìyàn balùbọ́ sá kó kẹ́kọ̀ọ́ ìṣẹ́jú sọ́ọ̀lù péré ń bá tẹnu bí wọ́n jẹ́. àṣesílẹ̀ làbọ̀ wà bá wọn ohun àbáṣe